ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون الحمد لله الذي حرم التطفيف والقشة في الكيل والميزان والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa الله allah ọba tí ó ṣe ìmájí Kama máa dé òṣùwọ̀n kù tó ṣe ní èèwọ̀ a máa ara wa nínú ọjà tá a fẹ́ ta fúnra wa bóyá èyí tí a fẹ́ wọ̀n ni tá a fẹ́ mẹ́ṣọ̀ rẹ̀ àbẹ́yìí tọ́jẹ́ pé a fẹ́ wé rẹ̀ ni tọ́jẹ́ pé òun là á máa fi ń tajà fúnra wa ọlọ́run ọba aláṣẹ léèwọ̀ ká máa jàǹbá ara wa ká máa dí òṣùwọ̀n kù látara pé a fẹ́ rí èrè gọbọi látara pé a fẹ́ lówó a fẹ́ dọlọ́lá a fẹ́ dọlọ́lá lẹ́yìn tó sì jẹ́ pé kò sí téèyàn bá bọ̀ ń bẹ̀ òfò ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa wọ́n jà sórí ibú nídìí ọjà wọ́n jà sàgbákò nídìí business wọ́n jà kó bá àyàn ọlọ́mọdé òun kó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam kọ́bà anábíwá Muhammad àtàwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni tó ti lọ ibi tí a ka tafsiru Qur'ani wadé òun náà ni suratu al-mutaffifin suratu al-mutaffifin madaniyah Suratul Mutaffifin yìí wọ́n ní Madina ló ti sọ kalẹ̀ àsúrọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa kásí al-Qur'ani wa àsúrọ̀ ayé Suratul Mutaffifin Suratul Mutaffifin yìí tahdifu ila tarsikh al ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa níbẹ̀ òun náà ni bí a ṣe ní àmánà wàlàádìl tàà sì jẹ́ èèyàn tó wà trustworthy lẹ́yìn náà tàà máa ṣe déédéé àníjí wọ́n jàǹbá wa àwọn náà sì ní jàǹbá ẹlòmíì fil mu'amalati al-maliyya nínú àwọn ọjà tá ń rà àbáwọn ọjà tá ń tà ànígbà tí wọ́n yàn wá jẹ káwa náà ká sì máa yàn àwọn èèyàn jẹ ìtumọ̀ ni pé sórọ̀ yìí ọ́fẹ́ sàlàyé nípa Islamic economy economy of Islam láfi ní kò sí ní tàbí Quran ní ọ̀dá sí kìí sọ̀rọ̀ gbàgbọ́ nìkan lọ́wọ́ ní Quran kìí sọ̀rọ̀ bá ṣe kírun bá ṣe lọ hajj bá ṣe gbàwẹ̀ nìkan bá ṣe fẹ́yàwó bá ṣe lọ́kọ nìkan dáadáa sí ìyá àti bàbá nìkan alukuraani sàlàyé nípa bá a ṣe rajà bá a ṣe tajà tí ọ̀rọ̀ owó wa a máa pè lọ́rọ̀ ajé tí ọ̀rọ̀ owó wa tí ó fi máa ṣe kíni tí ó fi máa gbèrú sí tẹ́mi ọmọ ní tẹ́yìn ọmọ ní tẹ́mi ó sì balẹ̀ lẹ́ni tá a kó jọ tó wà nílẹ̀ yìí a ìpẹ́ nìkan lẹ́kún a sì ní gbà fáwọn tó bá fẹ́ pa wá lẹ́kún kí wọ́n pa wá lẹ́kún àwọn tó bá fẹ́ jàǹbá wa ní fojúlẹ̀ fún wọn àgbẹ̀ tó wá lọ́wọ́ wọn tó pé tó láwọn náà gbowó lọ́wọ́ wa tó pé tó láwọn náà gbowó lọ́wọ́ wa tó pé pérépéré lẹ́yìn náà sọ́wọ́ ìfẹ́ sàlàyé wọ̀tẹ̀bùyìn àkíbà tìlìfùchár wal abrar àti bọ̀tán gbogbo àwọn tí wọ́n jàǹbá nídìí ọjà àtàwọn kèfèrí tán pàlùkọ́ á nìnírọ́ ipò tá a bá ti sọ̀rọ̀ business ẹ má máa sọ bí koran sọ mọ́ ẹ má máa ti ẹnu koran bọ business ọ̀dọ́ wa mi <laughs> àmọ́ yìí tó ní ànábì ní ká máa ṣe yẹn nídìí bísínẹ́sì ọ̀kan la gbọ́dọ̀ sí ọ̀kan la máa ṣe bákan láti tajà wa láti ṣe bísínẹ́sì transaction wa agbọ́dọ̀ máa yọ wà in line with Quran àmì eh, muslim ẹ máa gbé yẹn wá gbogbo àwọn tí wọ́n wá ní kí gbogbo àwọn tó máa sọ pé tálùkù wa ní sọ nídìí bísínẹ́sì ọ̀ correct àbáwọn ò nígbàgbọ́ sí kí láti bọ̀ tán wọn àtàtì bọ̀ tán gbogbo àwọn ẹni rẹ̀ ọlọ́run àbíọ́ owó halal ọlọ́mọṣà darí ẹ̀sọ́dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين ọlọ́run ọba ní àyè kan wà nínú iná orúkọ rẹ̀ ni wọ́n ń pè ní wail tó ṣe ní fọwọ́ìlú lè mùsọ̀lẹ̀ wailun lil mutaffifin ọlọ́run ọba ní àyè kan wà nínú iná àwọn àlèmọ̀tọ̀fífún náà ni wọ́n ní àwọn wọn náà pẹ̀lú al-mutaffifun alladhina yanqusuna an-nasa huquqahum fil kayl wal mizan àwọn tí wọ́n máa ń jí òṣùwọ̀n nídìí nídìí bísínẹ́sì wọn wọ́n máa ń dí ọjà kù wọ́n máa gbowó pé àmọ́ bá kọ ọjà yìí pé filikẹ́yìlì bọ́yá nǹkan tá à ń mẹ́ṣọ́ ni tá à ń wọ̀n wọ̀lìmìzán àbí nǹkan tó jẹ́ pé à ń wé rẹ̀ lédè yorùbá wíwọ̀n náà méjèèjì wọ́n ní wọ́n wọn lẹ̀ àbí wọ́n ní wọ́n wọn ráìsì èdè yorùbá wíwọ̀n náà ni àmọ́ ní èdè lárúbáwá alikail òun náà ni èyí tí wọ́n mẹ́ṣọ̀ bóyá ilẹ̀ bóyá aṣọ bóyá igi alikail wọ̀lìmìzán àbí èyí tí wọ́n wé gẹ́gẹ́ bí ráìsì gàrí ẹ̀wà ọlọ́wọ́n bá ní fawailun lil mutaffifin ọlọ́wọ́n bá ní àyè kan bẹ nínú náà àwọn tí wọ́n máa ń ṣe jàǹbá fáwọn èèyàn níbi nǹkan tí wọ́n mẹ́ṣọ̀ àbí nǹkan tí wọ́n ń wè nǹkan tí wọ́n wọ̀n ayé alhalak àwọn àlùfáà kan wọ́n ní wáìlú yẹn alhalak ni ìparun alhasara òfò lílì <laughs> mutaffifin ó ti wà ńlẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ń jàǹbá ń di òwò ọmọ ìyá mi mọ̀ pé bí bàbá ṣe dànù wọn náà dá o òfò tó ṣe ara gbà àwọn tí wọ́n ń lò gbà <laughs> ọmọ ṣe wọn náà nítorí tọ́lọ̀ fi sọ Kùrán kalẹ̀ náà ní ẹgbẹ́ olùbá gáìdì wa lérí transaction wa lérí business wa mọ̀ pé ọ̀rọ̀ ti kọjá sí mọ́mú sọ yẹn nítorí <laughs> wọ́n pè ní business náà ni ẹ̀ ẹnìkan láìpẹ́ yìí mo mú broda kan lọ mo kọ́ mi kọ ní òwò tí ń ṣe kí broda yẹn kọ́ mọ ní nǹkan jẹ́ ni wọ́n sọ fún broda yẹn pé òun máa kọ́ ẹ ní bísínẹ́sì òun tó kọ kọ́ bí sí ń lọ bí sí ń lọ yẹ kí ló mìíràn jẹ́ máa ọ̀nà táwọn gbà lu jìbìtì o o o èyàn lè ná kó fẹ́ra nǹkan kí nǹkan kọ́ mọ̀ ní àlùbáríkà ìjọba sì lálùbáríkà yóò padà bàjẹ́ kò ní wúlò kò ní pẹ́ kò ní pẹ́ tó fi bọ́ gbogbo àwọn ìwé tá ń ka yẹn economics <laughs> gbogbo ẹ̀ brothers ẹ̀yọ́n máa wá tẹ́ ń kàwé gbogbo òwò táwọn òyìnbó bá ń sẹgbẹ́ kẹ́ ẹ máa ṣe àbí àwọn tí wọ́n mọ̀ bọ́n lọ àwọn oníjàmbá ń di òwò bá fẹ́ já ẹ́ láyìn wáìlù ọlọ́wọ́n bá ní inú òfò ni wọ́n fẹ́ já yín sí o kò lè ó lè mú jẹ́ <laughs> torí tọ́lọ̀ ń sọ òdodo yìí gbọ́dọ̀ lọ́ọ̀ ní èèyàn sórí ibú ẹ̀ tani wàá sọ́ńtọ̀ ọ̀dọ́ lórí rẹ̀ fake life ni wọ́n ń lò nǹkan ti bàjẹ́ sínú ọlọ́wọ́n bá ní wailul lil mutaffifin ọlọ́wọ́n bá ní òfò yọ̀ọ́ mọ́ bẹ fún gbogbo àwọn tí wọ́n jí òṣùwọ̀n nídìí الذين إذا اكتالوا على الناس يستوفون àwọn tó jẹ́ pé ìtàṣàrà òmìnà náà sì mìkálà ọmọ òzúná yóò fún ìdálẹ́ àfúnsìn tí wọ́n bá ra ìwọ̀n ti fẹ́ ra àwọn ọmọ àrà tó máa kún ọmọ àrà tó máa pé yẹ́sítàwù fún wọ́n máa béèrè lọ́wọ́ bàbá ní pé ráìsì two hundred bags tí mo fẹ́ rà yín so full wọ́n máa wọ́n ní sẹ́yìn tó full lẹ́fẹ́ ọ̀dà ẹ̀kú táwọn tó wà ń òun máa ra yẹsítọ́fún òun máa ra tó máa pé òyìnbákálùhùn ẹ̀rí tọ́bọ̀ wá fẹ́ ta fẹ́ lómi ọfẹ́ ń wọn fẹ́ lómi kálùhùn òun ra gí pé igi yẹ pé nígbà tó wá dé sọ́mìl òyìnbákálùhùn ìgbà tó fẹ́ wá ta fẹ́ lómi àwọn wọ́sànú hùn yóò ṣerun àbígbà tó fẹ́ wọn ráìsìn tó fẹ́ ta ráìsìn ẹ padà fáwọn èèyàn yóò ṣerun yóò wá reduce ẹ̀ ó reduce ẹ̀ ìtọ́fẹ́ tà ó sì gbowó pé ìdàbà òun náà sàmàkílẹ̀ àwọn nǹkan tá a máa ń wọ̀n pẹ̀lú measure measurement àwọn kan tá a máa ń mẹ́ṣọ̀ àwọn ọmọ òzúnà àbá àwọn kan tí a máa ń wè tá a máa ń wọ̀n yẹn kò súnà fílímù kíá olùmìzàn ọlọ́run bá ní àwọn wà rí díòsì ẹ̀ tí wọ́n fẹ́ ta wọ́n ní tí wọ́n máa ń jù sínú ráìsì wọ́n bá ti kì í bọ̀ àpò ráìsì ò ní pé mọ́ àpò gàrí ò ní pé mọ́ àpò ẹ̀wà ò ní pé mọ́ wọ́n dẹ̀ gbowó full bag gbogbo àwọn olówó tí wọ́n ń sìn yẹn wọ́n máa ń di mílíọ̀nìyà wọ́n máa ń di bílíọ̀nìyà wọ́n máa ń kọ́lé wọ́n máa ń ralẹ̀ wọ́n máa ń ra mọ́tò wọ́n máa ń ṣayé àmọ́ kí lọ́lọ́run yóò gbẹ̀yìn wọn wáyé lónìí límọ́tò fífín nítorí wọn promise wọn ò ní yẹ̀ ọlọ́run bá ní òfu wa padà sí wọn ẹ̀ẹ́dì tí wọ́n ní wọ́n gba aráìsẹ̀ ẹ̀ wọ́n náà gba tírélà mẹ́ta àwọn wọ́n wọ́n jìrìkà tó ti tòjọ́ láti bí ọdún mẹ́wàá ọlọ́run dẹ́gbà ń jọkàn yóò bá collapse ẹlẹ́mi ọ̀dákú bẹ́ẹ̀ ẹlẹ́mi ọ̀wọ́ kó mà ẹlẹ́mi ọ̀yà wèrè ẹlẹ́mi òkú pátápátá wọ́n náà gbọ́jà rẹ̀ wọ́n ní gèrè ń bọ̀ láti inú gbó ó ti ta two by four fáwọn ẹ̀ ní two by five. ìtọ́lọ̀ ń sọ yín ẹjẹ́ alẹ́ ṣàkíyèsí ẹ o nínú gbogbo òwò tí kálukú wá ń ṣe kò sí òwò tí ọ̀fẹ́ wọ̀ àwọn ní sìmẹ́ǹtì náà ń ṣe wọ́n máa ń rí báàgì àfàwọn ẹni ọlọ́run ti mẹ́ láàrin wọn wọ́n máa ra sìmẹ́ǹtì tó máa gbé tó máa fẹ́ supply ọmọ rìbáàgì ọmọ ramọ́tò ọmọ kọ́lé yorùbá náà máa sọ pé ní alábòsí a máa kọ́lé alábòsí a máa lówó alábòsí a máa bímọ àmọ́ àtibọ̀tán alábòsí kò kí ń dára àtibọ̀tán alábòsí kò kí ń dára yorùbá náà máa sọ bẹ́ẹ̀ wọ́n fọ̀rọ̀ yẹn wọ́n fi ń jẹ́rìí kíní ọ̀rọ̀ alukọ́ránì torí pé kí ló dé ní tó fẹ́ gbọ́nà ọ̀nà ìrú lówó yóò tó ń jàǹbá àwọn èèyàn yìí tó ọ̀fẹ́ kí wọ́n ṣe fún ọ wọ́n sì ṣe fún ẹlòmíì ọlọ́wọ́n bá ní wa idha kaluhum aw wazanuhum yukhsirun ìgbà tí wọ́n bá ń wọ̀n bóyá wíwọ̀n ó ní measurement àbí wíwọ̀n ó ní ó ní weight èyí wọ́n sàn wọ̀n sá bóyá wíwọ̀n báyìí àbí wọ́n ń wọ́n wọ̀n ọlọ́wọ́n bá ní yukhsirun yankusun ọmọ àrídìí sẹ́yìn gbogbo àwọn kẹ́ẹ̀jì tá a fi ń repo yẹn jama gbogbo ẹ̀ pátápátá ló ní measurement èyí bàbá wa ìyá wa and sisters wa we are Muslims. wọ́n máa jò díẹ̀ díẹ̀ nídìí epo àwọn onídìrí kan ṣe tiwọn àwọn alágún méjì náà ṣe tiwọn àwọn aláṣọ àwọn aláṣọ àwọn wọ́n yí kílò jama àwọn petrol stations kọ́ kọ́dà àwọn òfin tí wọ́n pamọ́ wàá gbé five litre tó mt five litre ike wàá gbé dání fún wọn wọ́n dẹ̀ tepo four litre ní àfù síbẹ̀ ọwọ́ máa sọ fún pé kò tí ì pé wọ́n ní báwọn ṣe ń ta nìyẹn five litre ṣe di four and a half litres ó lé ojú korojú wọ́n wá ní à ilé kó rẹ̀ ti di fifty ó lè nílé epo hundred amaginagbe yìí wáyé ló ń lè lè mọ́tọ́ fífi ọlọ́run ẹ̀ máa wò ó ilé epo yẹn yóò padà ta o <laughs> yóò padà di koríko àbí kọ́ máa rán wàhálà nínú ayé ẹ̀ lówó sí ń pọ̀ sí lọ́la wọn máa já àwọn àjálù ńlá lù torí ó ti ó ti ó ti ó ti ṣàgbákò fáwọn ọlọ́kadà rẹpẹtẹ wọ́n kàn kí iná sùn báyìí wọ́n kì í bọ̀ ọ̀tọ̀ ni tó yẹ wọ́n ní kántà ọ̀tọ̀ tọ̀wọ́n kawó lọ́wọ́ ọ̀rọ̀ lẹ pẹ̀lú ogun ogun nínú oòrùn nínú òjò owó pé ọkàwó lérí pé ha epo èlò lára èlò la padà rí àwọn ọ̀gá ilé epo ni wọ́n ń jẹ́wó àwọn ni wọ́n ń jẹ́wó àwọn ọlọ́kadà àwọn oníkẹ̀kẹ́ nàfẹ́ àwọn onímọ́tò àwọn onítírẹ́là àwọn ní gáàsì náà ṣe jàmá atẹ́gùn ni ó fẹ́ síbẹ̀ eh, twelve kg àbí eleven kg lọ́wọ́ mẹ́ <laughs> illa man asomahu Allah àfàwọn tọ́lọ̀ bá sànú gbogbo bísínẹ́sì yìí lára àwọn ìṣà nínú àwọn ẹni ọlọ́run kọ́dà olè mọ̀jẹ́ mùsùlùmí tó jẹ́ pé yóò sì máa ṣe dáadáa ń bẹ àwọn ẹni ọlọ́run tó jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n ṣe bẹ́ẹ̀ àmọ́ ká mọ́ àwọn oníjàmbá ọlọ́wọ́n bá Allah ọwọ́n fi yíwa yí pé ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim ayazunnu ulaika annahum mab'uthun ṣé wọ́n mọ́ ní ọlọ́wọ́n bá ní sí àmọ́ ní sáwọn ọ̀dàdì sọ́kàn ní tí wọ́n gbàgbọ́ ní ipe àgbẹ̀ àwọn dìde li yawmin 'azim ní ọjọ́ tó tóbi jùlọ ọjọ́ alkiyama ọlọ́run ti gbogbo àwọn md petrol station yẹn ọlọ́run bá ní sí ah belief in ọjọ́ kìámà the day of judgment gbogbo àwọn èèyàn ráìsì àwọn èèyàn lẹ́wà àwọn bàbá onísìmẹ́ǹtì yẹn ẹlẹ́mìí yọ block jama yóò kó dust síwájú ọ́fíìsì ibi wọ́n ti ń yọṣẹ́ kọ̀dọ̀ ló dust yẹn ọ̀tọ̀ ni yẹ̀pẹ̀ ti ń lò yọ́n máa wá ní block wa strong gan ẹlòmíì wíbẹ̀rù méjì lọ́yẹ̀ kọ́ máa bù kọ́ máa fi yọsẹ́ ní ẹyọ̀kan ní ọmọ bù torí kó lè bá rí owó ńlá yọ́dọ̀ sọ fáwọn tó ń pè búlọ́ọ̀kù wa ó lè bí àpáta ni <laughs> àwọn wa kó búlọ́ọ̀kù tó lè bí àpáta lé lọ́wọ́ yọ́ wa kẹ́bu fún wọn yọ́ wa pẹ̀tẹ̀ bọ́ ayé kalẹ̀ ọlọ́run wa gbẹ̀mí ẹ̀ yóò ti ṣe gbogbo tó yẹn ń ṣe ayé kalẹ̀ ọlọ́run ni ìwọ ló ń ṣe àmọ́ òní jẹ́ wáìlú ní alhasara òfò ọlọ́mọba ní aláyẹ́zùnù láyíká annahum mab'uthun ọlọ́mọba ní ṣíwọ̀n òrùpá gbé àwọn dìde ní li yawmin azim ọjọ́ ní ọjọ́ tó tóbi jùlọ ọjọ́ alkiyama li yawmin azim ay fi yawmi azim alhaul ọjọ́ tí èrò ọmọ bá gbogbo ẹ̀dọ́ ọlọ́mọba lérí tá a ti síwájú náà ayé yawma yaqumu nnasu li rabbil alamin ọlọ́run ọba níjọ́ yìí náà ní gbogbo ẹ̀dá ó dúró níwájú ọlọ́run ọba ọlọ́run ọmọ wa ṣe sòrò wọn báwo ló ṣe rí eléyìí nígbà tó rajà báyìí báwo ló ṣe dà báyìí kí ló dé ta ọ̀rá níye báyìí tó ta níye báyìí ọ̀rá pé àmọ́ ọ̀tá pé ó sì gbowó pé kálukọ́ tẹríba wọ́n mọ retí ìdájọ́ ọlọ́run ìdáǹgbọ́ yìí ni pé nínú àwọn tí ó jẹ jáde náà kìyàmà ọ̀rọ̀ ẹbọ wà ń bẹ àbí ọ̀rọ̀ òkírun wà ń bẹ ọ̀rọ̀ ọ̀gbàwẹ́ wà ń bẹ ọ̀rọ̀ kílẹ̀tọ̀ lọ́mọ́kàtà olówó ọ wà ń bẹ kílẹ̀tọ̀ sí dáadáa sóbi ẹ ọ wà ń bẹ ìtàgbọ́ yìí ni nínú tí wọ́n discuss nínú àwọn ẹjọ́ tí kálukú dìde rò òun náà ni pé ọ̀rọ̀ báwo ló business báwo ló ṣe ń jin jìríkà nídìí tó ọ̀dẹ̀ ń gbowó jìríkà lọ́wọ́ àwọn èèyàn nítorí sì dà sínú lálẹ́ ní òpé ẹ̀yin sísá sọ wá tẹ̀ ń tajà ẹ̀yin bọ́dà sọ wá yẹn lájà ó ti gbajúmọ̀ lọ́jà kọ́dà àwọn èèyàn kà á ṣẹ̀ṣẹ̀ mọ́ kọ́dà àwọn bọ́dà ẹlòmíì tẹ́ ra pẹ́rẹ́ súnà àdúgbò la fẹ́ ṣe wọ́n ti ń ṣe lọ́jà nìyẹn ah, ebi mùsùlùmí ni wọ́n ebi ìwọ gbọ́ lọ́n gbọ́ ọlọ́wọ́n bá ní kàlá ọlọ́wọ́n bá ní etí wọ́n ń rò ò rí bẹ́ẹ̀ <laughs> kàlá ẹ tí wọ́n ń rò kò rí bẹ́ẹ̀ ẹ tí wọ́n ń ṣe yẹn kò rí bẹ́ẹ̀ ká máa jìn òṣùwọ̀n nídìí. inna kitaba al-fujjari lafi sijjin ọlọ́wọ́n bá ní masira kìtàbà tó wà ń bẹ òun ni masira ibùdó sí àwọn ọ̀daràn ọ̀daràn lọ́lọ́run pè wọ́n gbogbo àwọn tí wọ́n dìde wọ́n láwọn lówó nídìí gbájú ẹ̀ ọlọ́wọ́n bá ní kàlá wọn ò sí lérí òdodo inna kitab al-fujari ẹ̀rí ibùdó sí àwọn ọ̀daràn yẹn lọ́fíìsì jean inú ààyè kan tó há ní o sí jean ayé lọ́fíìsì kìd ààyè kan tó há nínú náà ibẹ̀ láhà wọn mọ́ wàmà àdàrà ọ̀ká máa sí bá ń ta lọ́wọ́ fi. ààyè yìí ààyè yìí ààyè tó há yẹn ta fi mọ̀ ọ́ mọ́nà àlámàkà ya Muhammad ta ló sàlàyé ẹ̀ fún ọ kitabun marqum ọlọ́mọba ní ààyè náà ọlọ́mọba ní kitabun maktubun karọ́kìmù fi thawbi la Muha. wala yumha ààyè yẹn ààyè tá a ti kọ orúkọ àwọn tí ó wà ń bẹ̀ sí ni. tó bá ti ń dé wọ́n máa lọ́bẹ̀ markum àti kọ wọn síbẹ̀ àti nọ́mbà wọn síbẹ̀ àti kọ wọn síbẹ̀ wọn ò ní pa orúkọ yẹn rẹ́ wọn ò dẹ̀ ní láti fi wọ́n síbẹ̀ kìtáàbù markum ààyè kan ni àbíká ní tíra kan ẹ́ maktub tọ́jẹ́ pé àwọn ọlọ́run ọba aláàtì kọ́ sílẹ̀ yìí pé ẹni bá ti ṣe báyìí ibi tí ń bọ̀ ni wailun yawmaidhin lil mukadhdhibin ọlọ́run bá ní àyè kan bẹ nínú náà àwọn tí wọ́n ń pè àwọn èèyàn ní tí wọ́n ń pè alukurani nírọ́ ọlọ́run bá ní wailun yawmaidhin lil mukadhdhibin ọlọ́run bá ní ìbínú ọlọ́run bá kọ́ máa bá gbogbo àwọn òpùrọ́ yawmaidhin níjọ́ta wáyìlú húnna azabun shadid lilmukazibin ọlọ́wọ́n bá ní ìyà níjọta wí ọ wà fún gbogbo àwọn tí wọ́n ń pè nírọ́ alladhina yukazibuna bi yawmiddin àwọn tó jẹ́ pé wọ́n ń pe ọjọ́ àlìkíyàmà nírọ́ ìpè ọjọ́ yẹn ò ní ṣẹlẹ̀ yukazibuna bi yawmil kiyama àmọ́ àwọn tí wọ́n bá gbà pé òdodo ni ọjọ́ yìí ẹ̀rọ ma bà wọ́n tó máa ń tajà ẹ̀rọ máa bà wọ́n tó máa fẹ́ wọn nǹkan fáwọn èèyàn wọ́n fẹ́ wọn lẹ̀ wọ́n fẹ́ wọn aṣọ ẹ̀rọ máa bà á tí aláṣọ bá ń mú ọ̀pá yẹn tí máa ń ṣe báyìí ṣe báyìí ṣe farabalẹ̀ kọ́ ọmọ owó dáadáa ọ̀ sanwó ọ̀pá mẹ́wàá ọ̀ dẹ̀ gbé ọ̀pá mẹ́sàn-án lọ́lé ọlọ́run mọ́sá ìṣàánú wa ìṣàánú pé gbà míì product tí yẹn fẹ́ rà yìí wọ́n kọ Japan sí la China ni wọ́n ti ṣe àwọn ọmọ yíbò ni wọ́n lẹ Japan sí la ìwọ wàá sanwó product Japan wọ́n gbé product China lẹ lọ́wọ́ àwọn Yorùbá náà ti ń ṣe ibi àwọn yẹn bìlífì nínú product Japan wọ́n wá ń lẹ speaker wọ́n náà bá wọ́n lẹ̀ ọwá gbowó Japan ọta China fún ọ èèyàn kọ́lé èèyàn ra mọ́tò àwọn èèyàn gbowó kọyàn láyè àmọ́ bọ́lá èèyàn gbọ́dọ̀ wọ̀ inú nátọ́ ha làfíìsì jì ọlọ́mọdé àwọ̀ wà ń bẹ́ o ọlọ́mọdé àtòrí ta jẹ tá mu mọ̀jà dọ̀mọ̀ náà o ọlọ́mọsàmúwádó kọ́mọdé yìí haram kọlọmọjọ ọmọ wò wá jẹ kọlọmọba aláàkó mú wa dó kọmọ jẹ ìjẹ wa kọlọmọ fi ìjẹ wa síbi tọ́ ha ee wọ́n sàgbà wá láàyè ẹ ẹ màdúrà tó wá ga jù òun náà níbi kọlọm fún wa ní contentment kọlọm fún wa ní ayọ̀ ọkàn ayọ̀ ọkàn gangan òun lówó. ẹ máa ní ọlọ́run fún yàn lówó ẹni tó lọ́n bá fún láyọ̀ ọkàn ni èyí tọ́lọ́ ń bù fún wa ó tó kọ̀nájú sítẹ̀lómi tí ó fi wọn wá sáré káré ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tó ń gbé kọ́lọ̀ ń jẹ́ ẹ̀dá bí wọn bọ́lá wọn bá gbàdúrà tó sọ̀rọ̀ yẹn yà lọ́jẹ́ o ààrẹ <laughs> ọlọ́jẹ́ mi lọ dàbí kiri kan ọlọ́jẹ́ mi lọ kán máa gbó kọmi yín dàbí lágbájá ó lọ́mọ títí rówó ọ̀nà ó lọ́mọ tí ń gbà tí fi ń jẹun bóòlù sí mẹ́kẹ̀ẹ́ ẹ̀yin bàbá wa yìí yá wa ọlọ́wọ́ bá ní wa máa yukadhibu bihi ẹnìkan ò ní pẹ́jọ́ àlìkíyàmà nírọ́ illa kullu mu'tadin àfi àfi gbogbo àwọn alábòsí tí wọ́n kọjá àlà àwọn ẹlẹ́ṣẹ̀ ọlọ́run láwọn ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ bá sọ fún wọn yí pé ah, bẹ́ẹ̀ sí ń ta ọjà yẹn kò dá o ah, igi two by four ẹ̀sìn tún la nǹkan kó ń bẹ̀ ọwá di two by three ẹ sì tà á fáwọn èèyàn ní two by four ẹ dẹ̀ gbowó yẹn ẹrú ọdẹ báyìí ah, àní gbogbo ayé ṣe ń ṣe nìyẹn. ẹ̀rọ ọba àwọn èèyàn mọ́ wọ́n ti dọ̀rọ̀ owó wọ́n ti dọ̀rọ̀ owó <laughs> kò sí táwọn èèyàn lè ṣe mọ́ àwọn wá rò pé ẹ nígbà tó ń bá ti ní tó ń kọ́ mọ́ṣáláṣí tó ń bá ti ní tó ń rán àwọn yẹn lọ́mọ́kà ẹbí tó ń bá ti lówó yẹn wọ́n máa ṣe sàrà àwọn arákùnrin láìsí lọ mọ́ṣáláṣí náà rẹ̀ lónìí kan máa wọ̀ ná. <laughs> tọ́lọ́ ọba aláàtí kọ̀ǹfàmù ẹ̀ pé tọ́ba ti gbé bí o ti rówó yẹn ni ọ̀wọ̀ náà kó tó wà lìjẹ́ náà àfi tọ́lọ́ ọba fèrè jẹun. owó táwọn náà yẹn òun lọ múra every Ramadan òun lọ múra every month now òun tẹ̀ ń tọrọ àforíjì ọ̀pọ̀lọpọ̀ bá fi ríjì ọ̀ kọ́kọ́ dá owó gbogbo àwọn tó wá rí po ní pẹ̀lú sísan rẹ ọkọ̀ dá wọn padà kọ́lọ̀ tó fi ríjì ọ̀ tó dùn níwájú ilé epo tó wà pa ọlọ́kadà pé ìwọ ní ten thousand lọ́wọ́ mi o sẹ́rẹ́ yìí <laughs> fifty thousand lọ́wọ́ lọ́wọ́ wa sẹ́rẹ́ yìí dẹ́yìn lọ owó tí ń ti pé hundred thousand tó dẹ́yìn ti dé lùwì ti pẹ́ àti bò kán mọ́yìn láwo ọ̀dọ́ òye padà fún wọn kó tó kọ́lọ̀ tó fi ríjì ọ̀ gbogbo àwọn ìyá tó ń ta jìríkà láìsí fún tó ń jẹ́ǹdì ọmọ lójúlé wọn lọ́kọ̀ọ̀kan ètí ń bẹ nínú àwọn ṣòrútù tọ́bà nìyẹn tó bá jẹ́ àìsàn láàrin wa àtọ́lọ́hún tó bá ti kọ́ ọlọ́run fèrè jọ ọlọ́run ọba aláhùn ti ṣetán òun ti fèrè jọ àmọ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ọlọ́mọ yìí wọ àwọn ẹ̀dá ọlọ́run forí jìn pẹ̀lú mọ́jẹ̀mú kọ́ dá ìwọ̀ yẹn padà fún àwọn tó lọ́wọ́ wọn ibi ẹ̀ lómi ti tajà dé ìyẹ̀wò ráìsì ìyẹlẹ́wà lọ́wọ́ dé kó òun kò ṣe ìrántí mọ́mọ́ dépò tí ọmọ bíi jó gbé lọ ibi wàhálà kan tó wà ní ẹ̀jẹ̀ mọ́ àbùsọ́jú òní máa tì í pé ìyá alábọ́jà làwọn ti táwọ́ bá o wọ́n gbé kí ọ̀dà ráìsì wà wọ́n ní torí pé àwọn láìsí táwọn ti ta pẹ̀lú agolo jìríkà iye tó padà já sí ni o ẹ̀yọ́ kú lọ́rùn mi o tọ́wọ́ ti mọ̀ pé yóò tí ọ láti dá padà mọ́ wulẹ̀ kúkú ṣe àwọn èèyàn ń ṣe o nígbà wọn ti jọ àlùkìyàmà àwọn èèyàn ń ṣe ọlọ́mọba alá ó ní idha tutila alayhi ayatuna ọlọ́mọba níta bá wá ń ka alukọ́ránì fún àwọn táwí àwọn ọ̀daràn nínú bísínẹ́sì tí wọ́n péjọ àlùkìyàmà nírọ́ tí wọ́n gbàpá dìde ń jọ àlùkìyàmà tí wọ́n ń jẹ ayé tí wọ́n ń sáyé tẹ́ bá ń ka àyà wa fún wọn tẹ́ ń ṣe wáàsí fún wọn tẹ́ ń ka Al-Qur'ani fún wọn kọ́ọ́lá wọn níyàwó wa sọ pé asatirul awwalin abatilul awwalin yóò ní àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí kò bágbà mú mọ́ lẹ́nu rẹ̀ àsáàtírú àbáàtílù àwọn ọ̀rọ̀ tí kò bágbà mú mọ́ pẹ́jẹ́ àwọn ẹni ìsáájú ló máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún àlàwọlé nkèé sàwọn àtàn lo ayé lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ọ̀bá gbà mọ́ mọ́ báyìí ṣe dání ẹ̀ kọ̀mọ̀ pé bọ́lá ń ṣe pa àwọn ẹni ìṣáájú rẹ lérí ẹ̀ṣẹ̀ yìí yọ pa àwọn ẹni ìgbẹ̀yìn náà rẹ lérí ẹ̀ kàlábẹ́lì ọlọ́run bá ní ọ̀rọ̀ orí bí ṣe alukur'an kìí ṣe ìwé rọ alukur'an kìí sọ̀rọ̀ kọ̀rọ̀ kálà ọ̀rọ̀ orí bí sẹ́rò yẹn barọ́nà àdàkùlù bìhìn máa kánú yẹ kìsìbòn ọlọ́wọ́n bá ní àwọn sẹ́bù tí ń ṣe yẹn jìbìtì tí ń lù yẹn òun lọ́fà tọkàn rẹ̀ fi le ránà àdàkùlù bìhìn ayé hajjaba kùlùbàhùn ánì tẹ̀sùdíkì bìhìn máa ga ṣáàbìn kẹfẹ́ dùdùnú bìhìn nígbà tó ti gbájú ẹ̀ gbáyàn lójú gbáyàn lójú gbáyàn lójú kọ̀ mọ́ iye ojú tóun ti gbá mọ́ ó ti jàrámù jàrámù jàrámù jàrámù ọkàn rẹ̀ ti wá sí kíní ọkàn rẹ̀ ti wá dé pẹ̀tà ọlọ́run bá ní tí ó di lọ́kàn tí òjì ó lè bìlífù jọ́ àlùkìyàmà òun náà ni pé mákànù yẹ̀sìbùn àwọn ṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe yẹn àwọn ọmọ onílẹ̀ àní àwọn wíṣpẹ́ àní kókò lórí lẹ́yìn ìwé pé ọ̀rọ̀ àwọn máa pé ìwé pé lọ́wọ́ ẹ̀ àláwọn fẹ́ gbà àwọn ọ̀dẹ̀ ní fún níwà náírà àwọn jagun gbalẹ̀ ọ̀dọ̀ làwọn oní 35 táwọn ta half a plot fúnyàn ní one plot àbí one plot dí onísọyẹ tó dí yọ́dẹ̀ gbogbo one plot àwọn yẹn ọ̀daràn làwọn yẹn àwọn kan tó wọ́n bẹ tó jẹ́ pé àwọn ṣe jágba ní láì ní fún tòun lówó <laughs> ọlọ́run bá ní ránà alákòlóbìnrin gàtọ̀ alákòlóbìnrin ó dí wọn lọ́kàn ọjọ́ kọkàn yìí ó le máa kánú ẹ̀kìsìbùn iṣẹ́ ibú tí wọ́n tara bọ̀ ojú wọn ti dá àwọn yẹn lẹ́wọ́n ń kàlùkùránù sáwọn yẹn ṣe máa wá jímọ̀ ṣe máa gbọ́ ojúbà yóò máa wágó ní fún márùn hmm. àní ah, ó ti tó náà <laughs> àníbi tá ń lọ gbogbo ojúbà àti ẹnu kò ju thirty minutes lọ nígbà míì wá kù sẹ́dí márùn náà ni ó dé sẹ́dí márùn yẹn gan ó ti nílà ẹ wá ní public ṣọ́ yá àwọn business man tí wọ́n ń ṣe lóléyìn lọ torí pé iṣẹ́ ẹbú yẹn ọjọ́ kọ́kàn yẹn ó di kò sí ìbẹ̀rù pé ọlọ́run bẹ dépò tábì ilé fojú alkiyama kàlá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń rò ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń rò kàlá ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀ alukurani ọ̀rọ̀ ọlọ́run bá ní kìí ṣe ọ̀rọ̀ burúkú innahum an rabbihim yawma idhin lamahjubun ọlọ́run bá ní innahum lamahjubuna yawma idhin an rabbihim á di wọn lọ́wọ́ níjọ́ àlùkìyàmà á fi gàgá sáàrin àwọn àtọ́lọ́hún àmì rí ọlọ́run bá jọ́ àlùkìyàmà wọ́n ní eléyìí ń rí fà sí àwọn kèfèrí tí wọ́n ní kò síjọ́ àlùkìyàmà tọ́wọ́ tó wá jẹ́ kèfèrí tó ṣe bísíǹsì tí tún lọ àwọn yẹn jìbìtì tọ́ òun náà ti wọ bẹ̀ àmọ́ olùgbàgbọ́ òdodo pé eh, tí ó bá ṣẹbọ olùgbàgbọ́ òdodo tí ó wọn sọ ogun ọlọ́run lè fi sínú nítorí pé ó fèlì níbi business ọlọ́run padà dá padà sálì jẹ́nà àmọ́ ìta ń bẹ lọ́ni pé ọlọ́mọdé àwọn ọ̀nà ká tó wọ́ àdìjẹ́nà ẹ̀hẹ̀ mọ́ pé àìbí wọn ní tàbá ní tàwídì bàbá ń jí oṣù wọn ní ìdínà á sàpadà wà àdìjẹ́nà sọ́wádà kọ́ wọn náà kó tó wà àdìjẹ́nà ọmọ dágbé nínú ọlọ́run ní kọ́lọ́mọdé àtọ̀ o ọ̀rọ̀ ẹkọ́nọ́mì ni koran sọ yìí àdánwò tó ti bá wa ní dikini ìgbésí àdánwò kékeré o ẹni kan lọ́mọ o àwọn yẹn máa ń gbé fóònù wọlé fóònù iphone èyí tó rà ó ti tẹ́sì ẹ̀ nígbà wọn fẹ́ change ẹ̀ sínú carton padà wọ́n ti mú mi síbẹ̀ níbẹ̀ ní délé báyìí jama ó ti yọ dẹ̀ tán sí fóònù àbí laptop kò dẹ̀ ní ṣiṣẹ́ ìgbà tó bá fi tú wọn ni à ah, ṣé fíálì yìí sùn náírà ni. Ah, wọ́n ní tuntun brand ni wọ́n ní wọ́n ní fẹ́ẹ́ lè fi sùn gbé fún yín o wọ́n ti jẹ́ǹjì kéṣẹ̀ gbogbo ọjà lọ́wọ́ ó wà nbàdàn ó wà lamẹ́ríkà wà London ó wà lọ́dọ̀ àwọn Lárúbáwá àbí àyà yìí ìbọn ló ti sọ̀kalẹ̀ ọ̀dọ̀ àwọn ta ló ti sọ̀kalẹ̀ jẹ́mọ́ ọ̀dọ̀ àwọn Arab ni wọ́n ń ṣe nìyẹn wọ́n ń ṣe náà lọ́wọ́n fi sọ súrà yìí kalẹ̀ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin ẹ̀ má bá wọn involve ẹ̀yin ẹ̀ má bá wọn ṣe o kò ṣeré mbẹ́ o lọ́ọ̀sì lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá láà oníkàlá ináhùn àrùn rọ́bìhìm yàwòmá yìí ní ìlàmà àjúbùn ọlọ́ọ̀bá ní gbogbo àwọn kèfèrí tí wọ́n ń bẹ nínú àwọn tí wọ́n ń ṣe jàǹbá nóòwò tí wọ́n tó wá ń sọ pé ìjọ àlìkìyàmọ̀ ò sí má dẹ́rù ìjọ àlìkìyàmọ̀ bà wá kò ní ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá ní àáfi gàgá dí wọn ní rí ọlọ́ọ̀bá níjọ àlìkìyàmọ̀ ní ìtọ́jú pé àwọn ẹni eré tọ́jú olùgbàgbọ́ òdodo àwọn padà rọ́lọ́hún ojú òun yàwó ọmọ yìí ní nàádọ́rọ́ ila rabbiha nazira wujuhun yawma idhin nadira ọlọ́run ní àwọn ojú kanjọ́ náà yóò tutù ila rabbiha nazira torí àwọn ojú yẹn wọn máa rí ọlọ́run Allah ọlọ́mọsá fèmí sáàrin wọn ọlọ́mọsá fèwọ́nà sáàrin wọn ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí àwọn kèfèrí kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ọlọ́wọ́n bá ní àfi gàgá sáàrin eh, àwọn ọlọ́run àtàwọn kèfèrí níjọ́ àlùkìyàmà àmọ́ àwọn ẹni rí àwọn máa rí ọlọ́run níjọ́ àlùkìyàmà àwọn olùgbàgbọ́ òdodo nígbà tó lọ́n bá kẹ́ wọn tán tó fún ní gbogbo gbádùn láti wọn lọ́wọ́ bá ní mo fẹ́ kẹ́ wá fíṣì tèmi mo fẹ́ fún yín ní orí wọn ni a orí tó ti fún wa náà a eléyìí àárò eléyìí tóbi wọn lọ́wọ́ ní èyí tó tóbi jù lọ náà ni pé mo fẹ́ kẹ́ rí mi wọ́n fi ní ojú ohun yàwó máa yìí nádúrọ́ ojú àwọn ó tutù ńjọ yẹn ìlàárọ̀ bí ha nádúrọ́ ó sì máa rí ọlọ́wọ́n bá aláàbá yẹn èyí ni ẹni tí ọba ṣẹbọ ọba fẹ́ rí alájọ alìkẹ́yàmà kó ń bí ẹgbẹ́ awo kó nínú ẹ̀sìn míì yàtọ̀ sí Islam <laughs> kó nínú a máa wá agbára oògùn káàkiri a máa ṣẹgbẹ́ awo ká lẹ́lòmíì yàtọ̀ sí ọlọ́wọ́n bá tá ń pè lọ́lọ́run àti gbogbo tí máa ń sọ̀yàn di kèfèrí kó mẹ́ ọlọ́run ti promise ẹ pé ọba tó ń fẹ́rí kalẹ̀ fún dídójúmọ́ yẹn ọba tó ń rúkú fún tó ń pè tí ń da ọlọ́run láyé yẹn ọ̀padà àfojú kan. thumma innahum lasaalul jahim ọlọ́run bá ní àwọn tí wọ́n rọ́ lọ́wọ́ bá ibo ládàá wọn sí lasaalul jahim yadakhalu nara yuqasuna harraha ọlọ́run bá ní àákù wọn sínú wọ́n máa wá sọ fún wọn yí pé lẹ́yìn náà wọ́n máa sọ fún wọn yí pé hadha alladhi kuntum bihi tukadhibun ẹ̀sán ẹ̀sán ìyà tí ẹ̀sán ìyà tí a sọ fún nígbà tẹ́ wà láyé tẹ́ gbé nírọ́ ṣé ó ti wá dò tọ́ báyìí yùkọ́lù hadha alladhi kuntum bihi tukadhibun mo rò pé àgbègbè ní ìnira pé kò sí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ti kú ti tán wọ́n dọ̀rùn rí tálókù rínú yín ọlọ́run bá ní wọ́n máa sọ fún pé ọlọ́run bá ní wọ́n máa sọ fún wọn pé áàdà lẹ́sẹ̀ kó ń tún bí tó kàtí bóun níta ń pè ní rọ́lọ́dọ̀ tó yẹ o kàlá ọlọ́run bá ní Al-Qur'ani kò kí ń ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọ́n sọ yẹn ẹ̀rí wọ́n lọ́run rìpíìtì kàlá kàlá kàlá ọlọ́run bá ní kàlá laysa Al-Qur'anu asatirul awwalin ọ̀rọ̀kọ̀rọ̀ kò kí sí ọ̀rọ̀kọ̀rọ̀ inna kitabal adrari gbogbo iṣẹ́ rí àwọn ẹni rí láfi ìlìyìn kitab àmàlì wọ́n ni wọ́n kọ àwọn iṣẹ́ tiwọn náà àtorúkọ tiwọn náà wọ́n ti kọ sínú ìlìyìn ìlìyìn òun náà ni almaratibul aliya fil janna àyè tó ga jù nínú aljanna lókèlókè lọ́wọ́ wọ́n ti kọ́rọ́kọ́ gbogbo àwọn ẹni eré síbẹ̀ kọ́lọ́mọ́sá àfọkọ́ tiwa náà síbẹ̀ èlìyìn ààyè kani tó ga èlìyìn náà náà ń pè é ọlọ́wọ́n bá ní ẹ̀sán àtòlùkọ́ àwọn ẹni eré ó ti wà mẹ́ẹ̀. wà á máa àdàrọ̀ ká máa ìlìyún ọlọ́wọ́n bá ní ta ló wá fi náà ààyè náà ta ló fi mọ̀rẹ́ ànábì ọmọ àlámàkà yà ààyè kan ni àbí ká ní tírà kan ni tó jẹ́ pé a ti kọ́ nígbà tá a bá lalà sí ara aṣọ kò ní parẹ́ àwọn sì ní gbàgbé orúkọ yẹn ti wà ń bẹ̀ ààyè yẹn ti wà ń bẹ̀ orúkọ wọn ti wà ń bẹ̀ yẹ̀ṣùhádù olùmọ̀kọ́rọ̀rọ̀bùn ọlọ́wọ́n bá ní yẹ̀tọ́lẹ̀ aléhìlmọ̀kọ̀rọ̀bùn nínú mọ̀láìkà àwọn mọ̀láìkà tó ń bẹ sọ́mà ọlọ́wọ́n ní mo fi ojú wọn tó yẹ̀ṣùhádù àwọn rí olùmọ̀kọ̀rọ̀rọ̀bùn àwọn tán súnmọ́ ọlọ́run náà ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni àwọn tí wọ́n gba lóòótọ́ tí wọ́n gbajọ́ pé ọjọ́ ń bọ̀ kò sí èméjì tí wọ́n wọ́n bọ̀ wá gbádùn torí wọn ṣàbòsí fáwọn ọmọ anábì ádámà wọn ò báyé jẹ́ wọn lọ àwọn èèyàn jìbìtì ẹ̀yin bàbá wa yín yá wa wọ́n ra páálí páálí páálí ọṣẹ wọ́n kọ fifty sí ara páálí ìgbà tó bá fi tú ọ̀lẹ́bá forty eight ọ̀lẹ́bá forty nine. ọ̀dà ẹni tí ó kó búlọ́ọ̀kù fún yàn wọn fẹ́ ra hundred bros ní ogo ninety five kalẹ̀ ogo hundred tí ọmọ ṣẹlẹ̀ láwùjọ wa àbí kí engineer àti bàbá oní block kan jọ fẹnu kò ibi project abẹ́ ṣe yóò block ten thousand ni la máa lò àmọ́ eight thousand ló máa já two thousand tó kù òun mú five hundred òun mú one five. tó bá ṣe bẹ́ẹ̀ lọ́nà mẹ́rin lọ́nà mẹ́ta jama èló ni wọ́n ta jíìpù eh, èló wọ́n ta fẹ́ńsà <laughs> wọ́n máa rà á ọmọ ìyá mi wọ́n máa rà á ọlọ́run ó pé ẹni tí lu jìbìtì ò ní gbádùn ayé àmọ́ ìgbádùn yóò padà bọ́ lọ́wọ́ ẹ̀ wa. gbogbo déyàn ń tà pátá òun náà ní kálẹ̀ wà fẹ́rẹ́fẹ́rẹ́ kí a fò nígbà sọ ni pé má jàǹbá àwọn èèyàn nínú òwò má sì yajúlẹ̀ yanúlẹ̀ kí wọ́n jàǹbá rẹ̀ tí wọ́n bá ti supply rẹ̀ nìkankan kà á kó pé à ń sẹ́yìn bìlífù mi ní àwọn ọmọ ìyá fọ̀rọ̀ bìlífù lẹ̀ <laughs> fọ̀rọ̀ bìlífù lẹ̀ ẹ̀sìn ni mo ń ṣe yẹn kẹ́mi mi lè balẹ̀ pé ìtì mọ̀sán náà ló ṣe kí ni ló kó wá fún mi bá a ṣe jọ wà látijọ́ yìí ẹ̀ tí wọ́n ń ka àwọn ọ̀pá aṣọ yẹn à yọ ká o kọ́ ka gangan lẹ̀sìn kọ́ jẹ́rìí ẹ̀ àbí kó níkẹ́ni kan bá òun jẹ́rìí ẹ̀ ẹni tó bá gbàgbọ́ sọ́tẹ̀ bá máa jẹ́rìí rẹ̀ ẹ̀ sílẹ̀kùnlẹ̀ fáwọn dánlò jìbìtì wọ́n ní à wọ́n ti sanwó tán kìí ká o ọ̀kan náà wọ́n mọ̀ wá tí wọ́n máa ń ṣe bísíǹsì díẹ̀díẹ̀ kọ́ láwọn máa sàlékún dáadáa fún wọn wọ́n láwọn wà níwájú yíbo ńjọ kan wọ́n lè ra ọjà lọ́dọ̀ yíbo wọ́n fẹ́ ta ní iwájú ilé yíbo dẹ̀ gbé calculator síwájú èlò eléyìí fifty thousand yọ̀tẹ̀ eléyìí hundred thousand yọ̀tẹ̀ eléyìí ten thousand yọ̀tẹ̀ sẹ́bíṣẹ́ ń tẹ́ yẹn yọ̀kàn ju twenty thousand kan sínú calculator yẹn yọ̀bà type ẹ̀ tọ̀wọ́n ò ní mà yóò ní ọ̀ya ìwọlódúnkù ìmọ̀ bẹ́ẹ̀ wọlé sẹ́ǹtì sọ sẹ́gbọ́n tó fẹ́ òun ti jẹ́ twenty thousand kan tí wọ́n ra kankan ó ti tẹ̀ mọ́ nínú calculator rẹ̀. inna lillahi wa inna ilaihi raji'un àwọn yóò gbajálẹ̀ kí a máa gbọ́ ọ̀yá èwo ló dúkùn bẹ́ẹ̀ wọ́n tún tẹ̀ yẹn bọ́n wọ́n bá fi gbé owó jáde lọ́wọ́n bá sanwó èló ni yíbo ti mú twenty thousand naira tó wọ́n wà á pàtẹ ọjà yọ́ ma wá máa kà á pé èló la rà èló la tà èrè thirty thousand ní ó yẹ ká jẹ a sì fi ten thousand a fi ṣòwò transport twenty thousand lẹ́yẹ kọ́ jẹ́ profiti kí ló ṣẹlẹ̀ ó lè wọlé àwọn ọmọ mi jáde ọ̀sẹ́nìkan tó mú kankan kọ̀ mọ̀ pé ibo ti gbẹ̀rù lórí ẹ̀. kọ ọ̀rànjú báyìí ní kọ ọmọ wo calculator o àtàwọn ọ̀nà míì náà tó jẹ́ pé àyè ògbà wá láti máa ṣàlàyé ẹ̀ torí ọ̀nà yẹn pọ̀ ọ̀nà jàmá yẹn pọ̀ kálukú náà lọ́ ma èyí tó ń ṣe nínú òwò òun nígbà ń gbọ́ yìí ni pé tó bá ti fẹ́ gbowó pé ṣiṣẹ́ pé làwọn bá fi ní ara tẹ̀tí fíìmù gangan òun náà ni kéèyàn gbàṣẹ teaching kọ́ wa máa pẹ́ dé period alákọ̀ọ́kọ́ ti kọjá kò bá wọn ṣe tó bá ti di ending of the month kó wo gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe kó sọ fún wọn pé kí wọ́n yọ owó period ẹyọ kan tó ń ṣe yẹn kán yọ ọ́ kú ò tí wọ́n bá yọ ègún ni ara thirty five nìyẹn náà kéèyàn máa lọ bí iṣẹ́ kọ́dẹ̀ máa gbowó sùn ghost workers náà <laughs> ẹ lè wà tí bọ̀ gbogbo wọn. ara thirty five ọ̀kan náà àwọn tíṣà kan tí ẹ̀rú bà bóyá ń ka sóra yìí náà ni ẹ̀rú sábà wọ́n lọ lè bá bọ́ṣà wọ́n lè bá eh, akatanti school pé eh, ẹ máa yọ five thousand nínú salary machine sínú school nínú oṣù yìí tọ́wọ́n ní sọ ọ̀yáwó school ní ọlọ́wọ̀n ọ̀yáwó kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n wà láàrin wa tọ́lọ́hún. nígbà wọn padà wà á tẹnu pé àṣọ òṣìṣẹ́ sọ́dá kọ ni five thousand. Ah ó ní àsìkò kan bẹ tó dé pé fóònù lòun fi ń tẹ̀ nínú kíláàsì ó yẹ kó wọn ẹ ní attention pẹ̀lú fún àwọn ọmọ àwọn ọmọ yẹn àsìkò yẹn jó lọ wọn dẹ̀ mọ̀ pé bó ṣe jó lọ yẹn nítorí kó wọn ṣe lásìkò yẹn wọn ṣe definitely wọn gbọ́dọ̀ gbówẹ̀ láyé tá lóyìn náà ni kìí sáyé jọ̀hún lábá dá sọ́lọ́wọ́n ọlọ́wọ́ dá sí wa lábá sòótọ́ ọlọ́wọ́ kẹwàá o ìkẹ́mẹ́ lọ́dọ̀ ọlọ́run o ibi àfojúsí ẹ kò sí ọ̀nà mẹ́ warazak aláàmà amúrísìkò wá níbi tó fọkàn sí wọ́n sàdó dédé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ọlọ́wọ́n bá ní innal abrara lafi na'im gbogbo àwọn ẹni rẹ tí wọ́n lọ ayé dáadáa ọlọ́ni wọ́n padà wá wà nínú dẹ̀ra nínú àlìjánà alal araiki yanzurun ọlọ́wọ́n bá ní wọ́n wà lérí ibùsùn wọn báyìí àgbàntara lérí ibùsùn wọ́n máa wá wo kí ni wọ́n máa wo ọlọ́run bá wọn báyìí lẹ́yìn náà wọ́n máa wo àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún wọn náà jẹ́nà inú wọn máa dùn èmi mo lélẹ́yìn èmi mo lélẹ́yìn èmi mo lélẹ́yìn èmi mo lélẹ́yìn ta'arifu fi wujuhihim nadrata na'im ọlọ́run bá ní ojú wọn àpẹẹrẹ ìdẹ̀ra ẹ yusqawna min rahiqin makhtum ọlọ́wọ́ bá ní àwọ̀ àmọ́ fún wọn mú kí láàmọ́ fún wọn mú rahiq rahiq ó jẹ́ orúkọ nínú àwọn ìran ọtí tó wà nínú àjánà àmọ́ kìí ṣe ọtí tí ilé ayé ti máa ń pààyàn orúkọ rẹ̀ kàn jọra wọn ni ní tó wà nínú ẹ̀ yàtọ̀ sí ara wọn torí lárúbáwá máa ń pe kọ́mùrù ní ọtí èyí tí ń pa àwọn èèyàn ọlọ́run náà dákọ àwọn ọtí kan nínú Al-Qur'an ọlọ́run ẹ̀dá kọ àwọn ọtí nínú koran orúkọ yẹn kàn jọra wọn nínú èdè tiwa ni ìtumọ̀ ẹni pé ètò wọn fi ṣọtí yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa lọ́tí kèéṣe pé àwọn bíà wọ́n fẹ́ mu guinness là ń sọ o kọ́mọ́dé wọn ní wọ́n tún máa mutí ní àlìjánná bẹ́ẹ̀ bá ti mu tayé yìí wọ́n ní kò ní mu tọ̀run ànábìlẹ̀ tó bá ti mu tayé yìí kò ní mu tọ̀run. <laughs> rahik wájọ́ kan nínú àwọn àrùn ọtí yẹn àmọ́ sọ́fìyà ọmọ mọ́kàmù iná ohu maktum òní wọ́n sílẹ̀ kìí pẹ́ nìkan mọ́kù wọ́n sílẹ̀ maktum rahik hamur maktum ọlọ́run bá ní iskọ́ọ̀ ni wọ́n máa bù fún àwọn ẹni tí wọ́n sí bísínẹ́sì nù ayé tí wọ́n gbọ́ lọ́wọ́n gbọ́ tí wọ́n sẹ́bọ̀ <laughs> tí wọ́n ti succeed nù ayé wọ́n jẹ́ ẹni ẹni bá ń jàmbá ń di òwò àlè pẹ́lẹ́ ni rè ẹnìkan gba ọ̀hún sìn oníkan supply ní igi planki two oh four wọ́n kó three oh four wá fún ọ lọ́wọ́dọ̀ làwọn pẹ́lẹ́ ni rè ó lè pẹ́lẹ́ ni rè ọlọ́run láwọn ẹni rè àwọn tó ń sòótọ́ ẹni bá dẹ̀ ń sòótọ́ níbi ọjà kò ní rówó ńlá lẹ̀ gánà gbì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ọ máa rí díẹ̀ díẹ̀ yẹn wà ní dá kò dẹ̀ ní tán yóò wá jẹ́jẹ́ dọ́jú alẹ́ tó dáhùn yóò máa introduce àwọn èèyàn sí ní gbogbo gbà ẹlọ́dọ̀ ẹ̀ ni ẹlẹ́dà lọ́wọ́ ẹ̀ olóòótọ́ ni ẹlọ́dọ̀ ẹ̀ olóòótọ́ ni àyọ̀ wọn pé ọjà rẹ̀ kún díẹ̀ díẹ̀ tí ń rí yẹn yóò padà di olówó ńlá <laughs> sórí wọ́n tí ọkàn supply tó lò wọ́n níbi tí ẹ̀ka tó supply náà nìyẹn nígbà tí kàdá ni pé kò pé wọn níwájú ẹ̀ mọ́ wọn tó máa sọ fáwọn yẹn pé ẹ má dọ́dọ̀ ẹ o bó ṣe wà yẹn ó ń jà máa o ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ á fún ọ ní ọtí tó da tó mọ́ lóló xita mo òun minsk ọlọ́run bá ní tá a fi parí ẹ̀ nígbà tá a bá sílẹ̀ ọtí yẹn tán xita mo òun minsk àwọn ìta fi sílẹ̀ lókè yóò máa rùn òórùn àlìmísìkì tó gbé lọ́wọ́ báyìí tí òórùn ní ọkọ̀ bù sí kó tó mú dọ́wà ńbẹ̀ ọlọ́mọsáfẹ́ bí àtẹ́sáà ni wa òbí dáálì kẹfẹ́lì yàtọ̀ náà ọlọ́wọ́n tó bá ti wá rí báyìí òbẹ̀dálíkà naim alimokim ìdẹ̀ra gbére tí a ń ròyìn fún yìí ìgbádùn yìí fàlìyàtà sábàkú alimutasabiku kẹ̀yà ẹni tó wá fẹ́ sálápá tètè kọ́yà tètè sékíní kọ́yà tètè sálápá tètè tànáfùsù ni competition ẹ tètè máa sékíní ẹ máa compete kẹ́rí pé ẹ máa ju ẹgbẹ́ yín lọ látara ìmọ̀ lóòótọ́ ìmọ̀ ṣe dáadáa wọ̀mìzájúhùn mi tẹ̀síní ọlọ́run bá ní àtúnwá mixi má ní ìfẹ́ mú yìí ọlọ́run ní a mixi má mìzájúhùn àdà ṣàrábù mìzájúhùn kálọ́tùhù ọlọ́run la mixi má mi tẹ̀síní látara tẹ̀síní tẹ̀síní mi òun náà omi kan ni nínú omi àlìjánà omi yẹn wà nínú ìfẹ́fẹ́ mu yẹn omi tó dáa ni ayin náà yẹn ṣọ́rọ́bù àyínà ìyẹ̀ṣọ́rọ̀bù bí halmuqarrabun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹni eré tí wọ́n súnmọ́ ọlọ́wọ́n bá yẹ́tọ̀ làdàtún wọ́n máa gbádùn mi náà wọ́n máa gbádùn nǹkan mímu náà innal ladhina ajramu kanu minal ladhina amanu yadhakun ọlọ́wọ́n bá ní sẹ́wárà àwọn ajramu àwọn ọ̀daràn kanu minal ladhina amanu yadhakun wọ́n á máa fa àwọn olùgbàgbọ́ òdodo sí yẹ̀yẹ́ nígbà tán wà láyé kanu fi dúnìyà istazihuna bil mu'minina wọ́n máa fi wọ́n sí ẹ̀yẹ́ ipé ah wọ́n ní tàti fífọ́ dá ẹjẹ̀ yẹn jẹ́ kó síbẹ̀ lẹ́sẹ̀ rùn pa ẹ̀dákun ṣé à ní àwọn olówó nínú alùsùn náà jàmọ́ àwọn olówó ńláńlá wà lọ́dẹ̀ ń sòtọ́ wọ́n fi dáadáa ẹ̀hẹ̀ àmọ́ wọ́n máa fẹ́ bu yín lérí yín tẹ̀ ń ṣe yẹn ọlọ́wọ́n bá ní àwọn ọ̀daràn gbogbo àwọn tí wọ́n máa ń ṣe bísíǹsì tí wọ́n máa ń ṣe káànù mí nàlẹ́ dínà àmọ́nù yẹ̀dà hakùn àwọn kèfèrí wọ́n ni wọ́n ti ń fa àwọn olùgbàgbọ́ òdòdó ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n wà láyé wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ wa idha marru bihim yataghamazun gbogbo àti àwọn olùgbàgbọ́ òdòdó bá kọjá tí wọ́n lọ wọ́n máa dáwọ́ sí wọn yataghamazun wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ọ̀rẹ́ àwọn alẹ́ rẹ̀ ó sokoto ah Zainab ah, ni mà òun náà ti dégún Allahu akbar Allah bá ní yẹ́ta gáàmà sùn wọ́n mọ̀ yí mú sí wọn wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn lẹ́yìn Allah bá ní wàyídàn kọ́lábù ila ahlihim kọ́lábù faqihin Allah bá ní àwọn kèfèrí tàwí tán bá padà lọ́sọ́dọ̀ àwọn fámìlì wọn nílé ìkọ́lábù faqihin wọ́n délé báyìí tí wọ́n padà sílé báyìí faqihin wọ́n máa fi ọ̀rọ̀ wọn alùgbàgbòdodo àwọn alákìídà wọ́n máa fi ṣẹ̀fẹ̀ wọ́n máa fi ṣàwẹ̀wà wọ́n máa fi rẹ́rìn wọ́n fi sí yẹ̀yẹ́ ipe ha wọ́n náà rí ẹni ìròyìn fún ọ lágbájá náà ti dìjọ wọn òun náà ti dára wọn wọ́n láwọn àwọn òsè jàmbá ní òwò mọ́ ó ti fi tí ó ti lówó. ọ̀kan náà wọ́n ṣe kọrin ló ní ẹni bá tẹ̀lé <laughs> lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní ẹni bá tẹ̀lé ti súnà ẹni bá tẹ̀lé ti súnà kótó rówó yóò di ìjọ àǹgbèǹde. <laughs> ọ̀rọ̀ èèyàn ọ̀daràn kọ̀ wá sáwọn súnà tó lówó jùlọ nígbà tó wà láyé òun náà ti kú ó ní ẹni bá ti súnà ẹni bá ti súnà kó tó rówó yóò di ìjọ àgbègbè ṣẹ̀dá kò sáwọ̀ sànáwó èmi kọ́lé ẹ̀yin ti kọ́ mò ń gun mọ́tò ẹ̀yin náà gbogbo àwọn tá a ti kọ́ tá a ti gùn ọlọ́mọsára da fún wa ṣé ṣé òótọ́ ni ẹni ó ti lọ ní àwọn ọmọ tí akọrin yorùbá ni àwọn ti bàbá tí wọ́n ṣe súnà john ni wọ́n fi wákà yẹn bú súnà ní kéèyàn máa lò ó súnà oníkọ́mọ̀dá fún yàn èyàn jẹ́rìí ha oníkọ́mọ̀dá fún èyàn sá fún haramu sí oníkọ́mọ̀dá fún ọlọ́run ló ní ìpín ẹ̀ lọ́dọ̀ onípín yóò fẹ́ ní eré anábì sèmán ní owó ó tó jẹ́ anábì ọlọ́run anábì yísà kò lówó anábì ọlọ́run ni nígbà tí àwọn Usman bin Affan tí wọ́n náwó nígbà yẹn àwọn àbúrò rà kò só lọ́wọ́ nígbà padà yá àbúrò náà padà dolo ó padà di gọ́fúnà <laughs> gbogbo tí wọ́n sọ yẹn má jẹ́ kí wọ́n máa dà ọ́ láàmú ànígbà mi wọ́n ni ẹ kọ́ nígbà tí ẹ síjú àwọn àwọn bísíǹsì lẹ́tọ́ ẹ̀kẹ́ máa ṣe ẹ lè bójú mo ní àwọn tí wọ́n sí alẹ̀ tí wọ́n sòkòtò tí wọ́n rìn káàkiri ọ̀ràn nílùú tí wọ́n wáṣẹ́ káyọ̀júmọ́ yẹn àwọn yẹn ti rówó gbogbo ẹ̀ náà wọ́n fẹ́ fi discourage yín láti kó lójú ọ̀nà ọlọ́run ẹni tó lọ́wọ́n bá kẹ́ni wa yóò kẹ́ni kankan ní di lọ́wọ́ kọ́lẹ̀ ẹni tó bá ní níwọ̀nba ọlọ́run fi lọ́kàn balẹ̀ lórí níwọ̀nba yẹn táwọn ọmọ àwọn ọmọ òrùkú ní púpọ̀ ni ọlọ́mọsà wọlé àánú ẹ̀ wọ́n fi ayé wọ́n fi bọ̀rún jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá ní àwọn tá a wí wọ́n máa wá jẹ ọ̀rọ̀ àwọn ẹni rẹ wọ́n máa jẹ́ lẹ́nu ni wọ́n <laughs> وَإِذَا انقلبوا إلى آلهم انقلبوا فاكهين tí wọ́n bá ti padà sílé lọ́dọ̀ àwọn fámílì wọn àwọn yòókù wọn wọ́n ma wá ma jẹ fákìhìn ní pé kí n ma takò sọ̀rọ̀ kí n ma sọ̀rọ̀ fẹ̀ ká ma fi nǹkan tó burú ká ma fi dẹ́fẹ̀ fákìhìn náà lè fòkáhà wa idha ra'awhum tí wọ́n bá rí wọn tí wọ́n bá rí àwọn ẹni rí wọ́n ma sọ pé inna ha'ula'i ladallun wọ́n mọ̀ sọ pé àwọn eléyìí lọ́dọọlùn àwọn eléyìí wọ́n ti sọnù ọmọ tó ń ṣe mọ́ àwọn eléyìí ọ̀dá kankan mọ́ àdáwò ti bá àwọn eléyìí àní kó yí lítà ilé ko ó ní haramu ni àdáwò ti bẹ́lẹ̀ yìí <laughs> ọlọ́pàá ni wọ́n mọ̀ sọ ni ẹ̀ gbọ́ àwọn eléyìí ọmọ mi lọ sírù jọ tọ́ fẹ́jọ́ yìí ni ẹ́ wọ́n mọ̀ láwa lásọ̀nù ẹ̀dàkùn ta lọ́sọ̀nù <laughs> àwọn kẹfẹ́ ní lọ́sọ̀nù wọ́n ni òun bẹ láyé oṣogun ọ̀wà nú ayé ọ̀wágbára wọ́n máa pẹ́ dànù <laughs> mo ní tó bàbá alágbára tàdá tó fún wọn alágbára ibo lọ́wọ́ ṣé wọn tó wọn ti pa ṣé ò ti kú ọlọ́run ni wọ́n máa ní àwọn eléyìí ti ṣìnà àwọn kèfèrí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwa ṣìnà wà máa ursilu alaihim hafizin ọlọ́run ọba ní a sì gbé wọn dìde àwọn ọ̀daràn yìí pé kí wọ́n máa ṣọ́ àwọn àjọ Muhammad àgbẹ̀ wọn dìde kí wọ́n máa àpá wọn láti ẹ̀kọ́ máa ń sọ àfíà sí wọn àwọn kẹfì yóò máa sọ àfíà sí wọ́n máa tẹnubọnú lẹ́yìn wọ́n máa tẹnubọ bísínẹ́sì wọ́n máa tẹnubọ ọmọlúwàbí wọ́n máa wá láìfi wọ́n máa wá láìfi tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ wọ́n máa ẹ̀sàgìlẹ̀tẹ̀ wọ́n máa fẹ́ torí kan lè bá aṣọ fáwọn èèyàn pé ẹ̀kìsẹ̀ nire ọlọ́wọ́n bá ní sí agbésẹ́ràn wọn ká máa wá kọ̀kọ̀ àwọn ẹni rẹ̀ fàlìyàwùmá ọlọ́wọ́n bá ní lẹ́ni lẹ́ni ọjọ́ alkiyama alẹ́dínà manú mẹ́lẹ́lùkú fàárí adahakun ọlọ́wọ́n bá ní wà ní káwọn olùgbàgbódodo náà káwọn náà ká máa fi àwọn náà rẹ́rìn káwọn náà dá padà káwọn náà máa fi wọ́n sí yẹ̀yẹ́ ọlọ́wọ́n bá ní àwọn olùgbàgbódodo náà lẹ́ni ẹ̀yin náà máa fi wọ́n sí yẹ̀yẹ́ àlèso wíbalùkú fàárùn máa kánú yàfàálù ọlọ́wọ́n bá ní hal ìjẹ́ júùsì àlùkù fàárùn máa kánú yàmàlú ṣé a ti wá sanwọ́lẹ́sàn àbá sanwọ́lẹ́sàn sẹ́sàn yẹn padà wá dé àbí kò dé fòwíbà alikufar. alìjúùsì alìkùfàr mákàrù yà àmàlú kí ni èsì náà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ní apadà wá sanwọ́lẹ́sàn gbogbo sẹ́ẹ̀bù tí wọ́n ṣe nú ayé wọ́yà àwọn tí wọ́n jí òṣùwọ̀n nídìí ni àbáwọn tí wọ́n pẹ̀jọ́ àlìkẹ́ àbànírọ́ àbáwọn tó jẹ́ kèfèrí tí wọ́n fa àwọn olùgbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọ fi asúnú àwọn kèfèrí o wọ́n sì fi asúnú àwọn mùsùlùmí jẹ́ ọmọ jòsùn wọn níbí ọlọ́mọ bá aláà kọ́mọ́sà wọlé àánú èyí tá a ti ṣe kọ́lọ́mọ́sà jẹ́ àtúbá kó ń bẹ̀ ọlọ́wọ́ ràn wá lọ́wọ́ ká dẹ́ ẹ̀tọ́ lẹ́tọ́ padà fẹ́ lẹ́tọ́ bí yorùbá wa mọ àwọn ẹlẹ́tọ́ mọ́ ọwọ́ àfọwọ́ yẹn ṣe sàrà ó ṣe calculation gbogbo jìbìtì tó ti lò ọwọ́ àfọwọ́ yẹn ṣe sọ́dákọ̀ ọyọ̀ kó lọ́rùn rẹ̀ ọwọ́ àtúbá lọ́dọ̀ ọlọ́run ẹjì sáré túlẹ̀ kan sí nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá ní wailul lil mutaffifin ọlọ́wọ́n bá ní àyè kan bẹ nínú náà fún àwọn tí wọ́n di òṣùwọ̀n nídìí ìparun wáìlù yẹn alhasara àwọn afá kan ní ìparun kọ́ máa bá wọn ìyà lọ́rùn kọ́ máa bá wọn alladhina idha iktalu ala an gbogbo àwọn tó jẹ́ pé táwọn bá ra ọjà wíwọ̀n ni èyí tí wọ́n mẹ́ṣọ̀ àbí èyí tí wọ́n wọ̀n tó jẹ́ pé wọ́n wé rẹ̀ ni òfúnà lè àǹfọ́sìn yẹ́sùfà òfún àwọn máa rà ní pípé wọ́n á gbà ní pípé wẹ̀yìdà káàlùhùn àmọ́ tí wọ́n bá fẹ́ wọ́n fẹ́ lòmí àwọ̀ wọ̀zànùhùn àbí wọ́n fẹ́ wọ́n ní ti ìtàn máa ń bí láìsẹ̀ wà yóò ṣerún wọ́n máa wá dínkù wọ́n máa wá dínkù aláyẹ̀zónù láyíká annahum mabòsún ọlọ́run bá ní sáwọn táwí yawma yaqumu an-nasu li rabbil alamin ọjọ́ tí gbogbo ẹ̀dá ó dùn wájú ọlọ́run ọba kálà ọ̀rọ̀ orí bí wọ́n ṣe rohun wọn ò sí lérí òdodo inna kitaba al-fujjari lafi sijjin apadà sí àwọn ọ̀daràn àwọn fujjari nínú náà sijjin ni o wa ma adraka ma sijjin ta ló fi iná náà ta ló fi mọ̀ ọ́ ta ló ṣàlàyé fún kitabun marqum ìwé kan ni ààyè kan ni tá a ti kọrúkọ wọn síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sì máa ń fàlà sára sọ tọ́jẹ́ pé ànígbàgbé rẹ̀ kò sì ní parẹ́ wailun yawmaidhin lil mukaththibin ọlọ́wọ́n bá ní ààyè kan bẹ nínú ná fún gbogbo àwọn tí wọ́n ń pè nírọ́ alladhina yukaththibuna bi yawmiddin àwọn tí wọ́n ń pèjọ́ àlìkìyàmọ̀ nírọ́ ni o wama yukaththibu bihi illa kullu mu'tadin azim ẹnìkan ò ní pèjọ́ àlìkìyàmọ̀ nírọ́ àfọ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn alábòsí mu'tadin zalim àti ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ idha tutla alayhi ayatuna wọn níta bá ti ń ka àyà Kùránì fún wọn tá ń sọ̀rọ̀ ọlọ́run fún wọn tá ń ka ọ̀rọ̀ ọlọ́run fún wọn qala yóò sọ pé asatirul awwalin eléyìí ni àdáparọ́ àwọn ẹni ìṣáájú tí wọ́n ti pa fún wọn Al-Qur'ani ń sọ yẹn kálá ọlọ́run bá ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ bí sẹ́wọ̀n yẹ kò rí bẹ́ẹ̀ bal rana ala qulubihim ma ọkàn rẹ̀ ti dé pẹ̀tà ràánà alákòólóbìnrin màkánù yẹksibun àwọn sẹ́bù tí wọ́n ń sèyàn lọ́jẹ́ kọ́kàn wọn dé pẹ̀tà ní ọ̀jẹ́ kẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wọbẹ̀ ní ọ̀jẹ́ wọn gbà lódodo kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ innahum rabbihim yawma idhin lamahjubun gbogbo àwọn tá a wí yìí á ti gàgá sáàrin wọn àtọ́lọ́wọ́n bá hàn nírí ọlọ́njọ́ alìkèyàmà thumma innahum lasọ́ọ̀lù jahim lẹ́yìn náà àwájú wọn sínú náà jahim lasọ́ọ̀lù ladakhalu annar àjù wọn sínú náà yà nìkan wọ bẹ̀ thumma yuqalu hadha alladhi kuntum bihi tukadhibun lẹ́yìn náà wọ́n máa sọ fún wọn yí pé ìyá tẹ́ ń pè ní rẹ́ngbàtẹ́ wà láyé tẹ́ ní kò síyà lọ́rùn lé o ìyá yẹn lẹ́tí ń jẹ yìí o kálá ọlọ́wọ́n bá ní alukurani ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ kálá kò rí bẹ́ẹ̀ inna kitab al-abrar lafi illiyin ẹ̀rí tíra ìwà iṣẹ́ rí ẹ̀rí tíra iṣẹ́ rí àwọn ẹni rí òun ti wà nínú illiyin orúkọ wọn ti wà ń bẹ̀ iṣẹ́ eré wọn ti wà ń bẹ̀ ìlìyìn wọ́n máa dira ká máa ìlìyìn ta ló ṣàlàyé ìlìyìn fúnra nàbì ààyè tó ga yẹn kìtàbù markum wọn ni ààyè kan tó jẹ́ pé a ti kọ síbẹ̀ gbogbo iṣẹ́ àwọn ẹni rẹ àtẹ̀sán tá a fẹ́ san wọn yashahadu al-muqarrabun àwọn màláìka tán súnmọ́ àwọn jẹ́rìí wọn rí bẹ́ẹ̀ innal abrara lafi na'im gbogbo àwọn ẹni rẹ ọlọ́mọṣẹ́ ìfàwọn ọlọ́wọ́n bá ní wọ́n máa wà nínú dẹ̀ránjọ́ alkiyama alàlẹ́ àrá ìkìyà ń zorún wọ́n wà lérí ibùsùn wọn tí wọ́n máa wo ọlọ́wọ́n bá báyìí wọ́n sì máa wo àwọn oore tọ́lọ́wọ́n bá ṣe fún nínú àjẹ́nà ta'arifu fi wujuhihim nadrata na'im wọ́n ní ẹ̀rí lójú wọn ìdùnnú ẹ̀rí ìdùnnú ìdùnnú tí wọ́n rí látara ìdẹ̀ra tọ́lọ́wọ́n ṣe fún wọn ẹ̀rí lójú wọn yusqawna min rahiqin maktum a bù fún wọn mú láti inú ọtí kan tí wọ́n pè ní rahik maktum tó jẹ́ pé asílẹ̀ adépa adépa gẹ́gẹ́ pé ẹnìkan mú kù ẹnìkan kan ò mú rí khitamu misk níta fi parí ẹ̀ níta fi dépa yẹn yóò wá jẹ́ òórùn wà ní miski wa fi dhalika falyatanafasil mutanafisun wa fi dhalika na'im ẹ̀rí ìdẹ̀ra ti awú nínú àlìjánná gbogbo ẹni tí ó bá ṣe alápáǹtètè kó tètè ṣe alápáǹtètè o kó tètè múra láti ju ẹgbẹ́ rẹ lọ látara ìbáàdà ìmọ̀lóòtọ́ nínú business ọ̀mísáájú min teslim ọtí ta ni wọ́n mu yẹn nǹkan ta ni wọ́n mu yẹn a mixture pẹ̀lú omi teslim ayinan omi kan ni ẹ̀ṣọ́rọ́bù bihi al-muqarrabun tó jẹ́ pé àwọn tó súnmọ́ lọ́wọ́ ọba tán jẹ́ nire àwọn ni wọ́n máa gbádùn pẹ̀lú ẹ̀ innal ladhina ẹ̀rí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn

wọ́n tún wá dẹni tí wọ́n máa fi ọ̀rọ̀ wọn fákìhì ni wọ́n máa fi panu wọ́n máa fi wọ́n sí yẹ̀yẹ́ wọ́n máa gist wọ́n máa sọ̀rọ̀ lọ́rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ dójútì wọ́n máa discuss nínú lébẹ̀ wọ́n dára ọ̀hún tí wọ́n bá sì wá rí wọn táwọn kèfèrí bá rí àwọn mùmìnì kọ́ọ̀lù wọ́n sọ pé inna àwùláì ladọ́ọ̀lùn inna àwùláì ladọ́ọ̀lùn wọ́n ní àwọn olùgbàgbọ́ òdodo yìí wọ́n ti sọnù wọn mọ tí wọ́n ń ṣe má wọ́n lè gbẹ̀sìn bàbá olóòlù wọ́n ti sọnù wọ́n ti mísì ọ̀nà àwọn ni wọ́n dẹ̀ mísì ọ̀nà <laughs> wọ́n máa orí sílùú aléhìm hafihi ọlọ́wọ́n bá ní ṣé agbéṣẹ́ rán wọn pé ká máa sọ àwọn olùgbàgbọ́ òdodo àwọn ọlọ́wọ́n rán wọn sí wọn pé ká máa sọ àwọn olùgbàgbọ́ òdodo káàkiri wọ́n máa sọ láì fi wọn fàlẹ̀ yẹ́wò mà lẹ́ni yẹ́wò ọjọ́ alìkìyàmà alladhina amanu minal kufari yadhakun àwọn olùgbàgbọ́ òdodo náà àwọn náà máa wá fi àwọn kèfèrí náà sí yẹ̀yẹ́ padà ala al-ara'ik yanzurun lérí ibùsùn wọn tí wọ́n wà wọ́n máa wò wọ́n wọ́n dẹ̀ máa fi wọ́n sí yẹ̀yẹ́ yanzurun wọ́n máa rí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wọn wọ́n wà lérí ibùsùn wọ́n máa rí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wọn wọ́n máa wá fi wọ́n sí yẹ̀yẹ́ alithowibal kufaru ma kanu yaf'alun alithowibal kufaru ọlọ́wọ́n bá ní ìjẹ́ sáti wá sàn wọn kèfèrí lásán ìjẹ́ àti wá sàn wọn kèfèrí lẹ́sàn ma kanu yaf'alun ní tí wọ́n ṣe nígbà tán bẹ́láyé sẹ́sàn ti wá dé sàn àbẹ́sàn òde àwọn fani thubal kufar jazaa bima kanu ya'malun ṣẹ́rù rẹ̀ tẹ̀sí rẹ̀ òun náà ní kí ọlọ́run bá àlá ọ̀sán wọn lẹ́sàn lérí gbogbo tí wọ́n ń ṣe nù ayé ẹ̀sán máa dé ẹ̀yọ́ ìgbà gbódodo ẹ̀ má fòyà ẹ̀sìn má bẹ̀rù ẹ̀sìn má jẹ́ ó dùn yín tẹ́ máa ń fi ń sí ẹ̀yẹ àbí wọ́n sọ̀rọ̀ yín láì dáa ẹ̀yẹn máa ṣẹ̀sìn lọ ẹ máa dúró lérí òótọ́ nínú àwọn òwò tẹ́ ń ṣe ẹ̀sìn má bẹ̀rù ọlọ́run ọba ẹ máa wá retí ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba mo bẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fi asúnà àwọn tí ó wà lìjánà gbogbo tí máa kọ́yàn lẹ́sẹ̀ nínú owó ṣíṣe nínú business tí wọ́n fi wá lọ́lẹ̀ tọ́ná owó tó wà lìjánà ọlọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan wa ìdán wà lọ́wọ́ wa kọ́lọ́mọ́sà jà lè túbá kó ń bẹ̀ abẹ́lọ́ nínú àánú tí ó mú wa gbàgbé haram tí ó mú wa gbàgbé kéèyàn máa ronú lérí haram ọ̀nà tọ́lọ́wọ́n bá aláwọ̀ sí fún atẹ́nì kọ̀ọ̀kan wa tí ó mú wa gbàgbé pé afẹ́ máa jìn kan dì afẹ́ máa dín kan kù tọ́lọ́wọ́n bá kẹ́yìn tán òṣè ní rírò ọlọ́wọ́n bá aláàkọ́ mọ́sá fún wa ní yayọ kan lérí ewu tọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n sọ ọlọ́wọ́n àlìjáná وبركاته ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين